ti bẹ̀rù làbọ̀mọ́. ìrọ̀rùn làdáyé àdáyé tán ló dogun ẹ̀dá ṣayé rẹ̀ kó lè dára. ẹ jẹ́ ká gbà kò gbé pẹ́ni tí ó bá kádàrá bakuduro bàtí wáyé pa máa rí gangan la máa rí àyànmọ́ ògbógun o orí lẹ́lẹ́jọ́ ọ̀tọ̀ lógo oorun ọ̀tọ̀ red stripes lára èmi ni mo kàn mo ti bá yín fún. o bá mi fọ ta ló bẹ̀ ń ṣe ṣé mo bẹ̀ ń ṣe ni nígbà tí wọ́n mú ṣojú ń dùn ẹ̀ ní ṣó dọ̀tí ni. ẹ má bínú sísá mi mo fi ìpò dọ̀tí ni. ó rí stupid gan mò ń bẹ̀ sọ̀rọ̀ ojú. ẹ má bínú sísá mi. ṣé òun bàjẹ́ sí ni àbó ń gọ̀ sí ṣé òun bí sẹ́ǹsì ni. nǹkan kò yé mi ṣé mo bẹ̀ ń ṣe mo rán ẹ ṣé mo ní ọdẹ di mi. dá mi. ok kí n dákẹ́ àbí. mo sọ fún pé kí n dákẹ́ nìyẹn nítorí mo ti sọ̀rọ̀ jù. mo sọ bẹ́ẹ̀. wọ́n ní pé kí n dákẹ́ nìyẹn ìfẹ́ mi ìfẹ́ mi má jẹ́ ká jà o mo wọ̀ ní o. sísá mi má bínú. ó yẹ kí n tiẹ̀ gbájú ni ṣé kò kò mú ẹ lórí ṣá. mo ti wọ̀ ní o this is me the first and last time má sọ̀rọ̀ tí má ti sọ̀rọ̀ kò gbẹ́ni òṣèlú dákẹ́ fún mi ni àbí wọ́n ẹ̀ lẹ́wọ́ orí ẹ kí ló dé gan-an.

káàrò bí wọ́n ṣe lẹ́jọ́ ẹ̀. sẹ́yìn ọ̀rẹ́ mi ò lọ́mọ jàre àmì eh? ah, ò lọ́mọ. kí mi ló fẹ́ sinmi. you just wanna rest. yes. ṣé tó ẹ̀ ṣé tí pé oníṣòkò ni kí mo sọ fún ẹ. mo ti ní. kí ló dé mi tirẹ̀ ni mo hmm, hmm, but owó ẹ̀ bá ṣe ń dúró látàrí. àmọ́ trust wọn ti àwọn máa ń tètè ní brain. ó tọ́ dé ni ṣọpọ́ rẹ̀ máa ń tètè yé mi eh. torí ẹ̀ náà ṣe kí n já. alábòsí ni ẹ ò ní bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ so látàrọ̀ tàti dúró yẹn a ní bílò àbí a níṣẹ́ ṣèbí kò sí wàhálà. báwo lè pass. jà lọ. o ṣe ṣé tí ń lọ ni. àná afẹ́wọlé ká ẹni ààyè kan ṣàyè torí bá ti gbẹ́rù làbọ̀. sórí látìgbà tí mo ti pàdé ẹ ṣe ló dàbẹ ni wípé mi ò rí obìnrin rí ó máa ń dùn mí nínú tí mo bá rí ẹ ayọ̀ mi máa ń kún mo wá fi ń dá ẹ lójú wípé mi ò fẹ́ rí obìnrin kankan mọ́ lẹ́yìn tí mo ti rí ẹ. my love ever since I knew you, you've made life so easy for me. Sure, ó ní àwọn kankan tí mo máa ń rò nígbà mo ti mọ̀ ẹ́. But like now, I don't <laughs> even think about anything anymore. I love you so much. I love you too. Ṣé mọ̀ pé ẹwà ẹ̀ kí ni mo lè fi wé náà o? Ká má lọ sọ pé ẹlẹ́nu ni ọ̀kín láàárín àwọn ẹ̀yà. You're so beautiful inside mm -hmm. out. Everything about you is just wonderful. See, babe, I love you so much. Family, <laughs> you always make my head swell. Really? Really? I love you so much. So, torí you about wú on your, jẹ́ kí n gbé lọ bìkan kí n lọ múrí ẹ wú dáadáa. <laughs> Okay, it's fine. òkè wá tó yàtọ̀ nínú ìfẹ́. Ìfẹ́ tí ń fàyà ràn ìṣòro. Ìfẹ́ látòkè wá. Ìfẹ́. kéwá ìfẹ́ tó yàtọ̀ nínú ìfẹ́. Ìfẹ́ tí ó fàyà rán ìṣòro kéde. Ìfẹ́ látòkè wá. Mọ̀nàgì gẹ̀bí lọ fún. Mọ̀nàgì. mula mula mula mula A ah, long time. A ah, long time. Good to see you again. No? Oh. Good afternoon. Oh, my girl. meet my boyfriend. My oh, Shekun, right? Yeah. Nice to meet you. Yeah. She she like. Oh, share but anyway, sister, I hope you're good. Okay, thank you. Alright, take care of yourself. Inú ìrẹ́pọ̀ kájọ máa ìṣọ̀kan kájọ máa gbé. ibo ló ń lọ. mo ń jáde. ò ń jáde. ṣé o dágbére tẹ́lẹ̀ kó tó sọ pé ò ń jáde. ṣé wọ́n mọ̀ bóyá mo fẹ́ jẹ́ kó jáde lénìí àbí mo fẹ́ jẹ́ kó jókòó sílé kó nulẹ̀ kó clean everywhere kó fọṣọ kó fọ àwọn àwọ̀ tó wà nulẹ̀. ẹ má bínú sister. kí n má bínú. Ah, ah, ah. irú múra wọlé lẹ́yìn lọ sí gbogbo àyálẹ̀ lọ sẹ́yìn lẹ̀ wọ́ gbogbo ṣòkòtò. gbogbo ọmú lọ sílẹ̀ gbogbo ẹsẹ̀ wọ́ gbogbo tíátíá òòjẹ́ kọ́ kọ́kọ́ lára mi kó máa wùwà ọmọ pàlàpàlà. ẹ ẹbí tí mo dàgbà jọ lọ wo múra tèmi ṣé etí ń dùn ẹ ni. Hey, um, Good afternoon. Good afternoon. Uh, and you are? Um, Pamela lórúkọ Pamela, Pamilerin, how can I help you? Um, she is my friend. Your friend? Oh, okay. She ẹni tó Ah, okay. Ah, no problem. Uh, make sure you bring her home back on time. No. Ah? Uh, no, no, not a problem. And if you don't see this as, uh, as being rude, And also, you look beautiful. Oh, thank you. Thank you. I appreciate that. Ah, my dear. All right. Have a good time. Má pẹ́ délé o. Ah, All right. All right. Thank you so much. Have a good day. All right. Má pẹ́ o. Okay. All right, dear. Bye. I must say you're blessed with a beautiful sister. Your sister um. is good. I must say you're lucky. I'm lucky with you both, darling. She's caring, loving, intelligent. Man, I can even tell you more and more. Actually, what qualities to Kaye? Mm-hmm. They are all your qualities. Oh, she has been so good to me. She's my little goddess. Do you like her? I love your family, but I love you most. ẹni bí ọkàn mi ni ẹ tí mo bá rẹ̀ ti ń rí ẹ inú mi máa ń dùn ni. I'm being blessed for having you both. yeah, it's cool. Yeah. You're my baby. Mm -hmm. And I love you. Okay. So, what a lovely home. Do you like the house? Yeah, I love your place. Okay. I love your place. It's beautiful. <laughs> Irọ́ tó tẹ̀tí wá rí bẹ́ẹ̀ yẹn. Ah, lórí wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. wow i'm happy for you. what? that much discount? fifty off. òrọ̀ long? oh congratulations darling. bẹ́ẹ̀ ni. Hey babe, how far? No, ó ti ń pẹ́ jù, ó I'm getting very lonely. Joe. Joe, my bọ̀ Our property ti wà settled, wá bá me, Joe. I'm missing you so much. Okay. All right, there. Love you too. Bye. Şeker şeker. Shewa, yeah. what it all black here? Yeah, she's very beautiful. As in, her beauty is not here. Adelilo admire you. Àbí o, èèyàn kan ló admire wa. Yeah, Hello, sister. Hi. Good afternoon. Yeah, good afternoon. You're looking very pretty. I love really? your outfit. Me too, really? like Cheney. You bullet get it. What about sending? Ẹ má bínú mà, a kò ní pé ká admire wọn pé wọ́n fine. Ibo láti bá wọn send ẹ. Ṣé tí ń ro yín gbà tí mo ní wọ́n bá send ẹ? Ẹ dẹ̀ lè rí rẹ̀rà. Ẹ má bínú. Ẹ ìwọ́n tiẹ̀. Mo gbàgbé nǹkan sílé. Wàá padà lọlé lọ mọ́ fine o. Ẹ ẹ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ yín ni wọ́n kan yín lé ni wọ́n kan bí wọ́n ṣe ń kí àgbàlagbà ni. akínyìn má bínú. ìwọ̀n tí ẹ bọ́ sínú mọ́tò fún mi níranù eight kọ́kọ́ mi dà rádaràda èlò lẹ pé èlò lẹ pé kẹ fún mi kọ́kọ́rọ́ èlò. ẹ fún mi kí kí ló tẹ̀lé ń kanra mọ́yàn báyìí. o lè bá bàbá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn orí ẹ̀ fọ́. ẹni ààyè kan kò ṣàyè rẹ̀ nítorí bá a ti bẹ̀rù làbọ̀mọ́ ìrọ̀rùn ládàáyé àdáyé tán ló dógún kankan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ bọ́ kí ni ṣé òun ṣoògùn ẹ ò ṣoògùn wo ló fẹ́ para. mo mọ lọ ṣe kankan sísá mi. torí kò yé mi bí àwọn èèyàn ṣe máa fún yín compliment kò yé mi rárá rárá torí o ò fáìn tó mi àbọ̀ fáìn tó mi ni eh, o ò fáìn tó mi o ò tẹ̀lé fáìn tó mi no no it's not possible ah no no no kò lè possible wa kò wá ní generation mi ah, hmm. kò lè possible aṣọ tó wọ̀ yìí ta ló rà fún ẹ. ẹ̀yin ni sísá mi. Eh. chain tó wà lọ́rùn ẹ̀ ta ló rà fún ẹ. ẹ̀yin ah. bàtà black yìí nǹkan ẹ̀yin náà ni. èmi náà tún ni bí ìgòrí ẹ̀ ta ló rà fún ẹ. èmi ni àwọn èèyàn á wá rí ẹ wọn á máa fún ẹ compliment ju èmi lọ. jóná turn around turn around ìwọ kìíní kékeré yìí ẹ ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni tó jo ìgbére yìí ẹ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ nítorí ọ̀rọ̀ òye ni wọ́n tẹ̀ ti ń sún mi ó ti ń sún mi èmi ni mò ń bọ̀ èmi ni mò ń tọ̀ èmi ni mò ń ṣe gbogbo ẹ̀ kò sí ìyàwó kankan tó máa kí mi àfi ìwọ nìkan ẹ́ kí tí má bínú ọlọ́run ju pé kí má bínú lọ àbí kí n pẹnu mọ́ nìyẹn ẹ́ oya dọ́tí ẹ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ sí ń bá òkú ló ń bí báyìí pọ́nlọ́ tí ẹ̀ ń daṣọ ẹ̀ kí ló ṣe é kí ló dé nítorí màṣẹ́tì tó gbé sọ́wọ́ pè ní fashion àbí wàá ṣe rí ibọn o pè ní rádaràdá kí ló ló make sense kó lọ bọ́ kíní fún mi màá fi owó jáde nù èrò rẹ̀ bẹ́yìn ìgbà kan o pè ní rádaràdá má gbé yín kókó wọlé o má gbé yín wá bíbá yìí o ti ń kẹgbẹ́ o ti ń kẹgbẹ́kẹgbẹ́ àbí ẹ̀rẹ́ ìkànnú ẹ̀ idiot o ti ń kẹgbẹ́kẹgbẹ́ nonsense wọ́n jẹ́ ẹnì tẹ̀mí wá o wọ́n jẹ́ ẹnì wá lọ́mú ní yàrá mi. mommy. No stand there, they look me, oh your mommy. You're begin something like your mommy. I'm wanting to meet your dad and mommy. I'm going crazy, oh. The things that you do to me lately, oh yeah, yeah. She's so original, African woman, but that's why this other báwa ni lórí ọ̀tí mo ti ń gbẹ̀sí láti jọ iná ni tẹ̀jọ́ tẹ̀ gbà fún mi ah, mọ́lẹ̀ láti ṣe tẹ̀ tó bá gbégbé yìí èmo ní control dọ̀ ọlọ́run mo ti kó ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run jọ. ẹgbẹ́ ń bí go àdúgbò wo tẹ̀ dùn thanks God for it ibi tàwa yìí tí sísítà mi bàbá mi bíbá yìí ó máa ṣe wèrè fi tiẹ̀ ṣe ibi problem ẹ̀ náà kí ló dé tó ní mi lára are you mad ó dà pé olórí burúkú ni wọ̀ bọ̀bọ̀ mo ní kó má kó tiẹ̀ bá mi olóṣì. ah ó fọ́ mi létí joju street street dem àjojú wọn náà. ah. I don't fall in love with you, baby. I will live with you forevermore. I wanna be with you now till the end. Wow, wow. So, Virginia, yẹn, <sighs> ó yà mí lẹ́nu Ah. I love you so much. I love you. Kájọ máa gbé nínú ìṣọ̀kan. Kájọ máa gbé nínú ìfẹ́ kan mági. Bébì, mi ò láì nǹkan tó ṣe lánàá. Uh-uh, Bébì, mo ṣàti bẹ̀ pé kó má bì í. Torí ẹ̀ ni mo ṣe sábà bó ṣe pé kí máa bọ̀, mo sáré bọ̀ pé kí n lè rí ọ̀pá. Mo dá o. Mo dá o iṣẹ́ àfihàn iṣẹ́ àfihàn lámi lójú iṣẹ́ ó ga ọ. no good at all. cement cement dem. idán. alpha. bóòlù. ọ̀rẹ́ ṣúgà. ọ̀sán. ọmọ ọmọ kan lálẹ́ mi làlígà ni o. ìyàwó ẹ̀ kọ́ ìyẹn ò ráyè jàre tẹ̀ mọ́ ṣe fatina dání mo dẹ̀ rán pé wèrè tí mo fi ṣe lóore lélẹ̀. tino baby ìwọ máa wo dánwó kẹsì máa fọ para lára ń sìn kí ni mo sọ kí ni mo sọ ẹ sórí nǹkan kí ni mo sọ kí ni mo sọ. bá àwọn afẹ́mi láti ṣojú àmì i wanna go green today pẹ̀lú pé mo ti wọ shirt ọ̀fẹ́ jọ green tí bá jó nfa tó yẹ kí n jókòó sórí green chair ni kí wọ́n ní green bottle lórí tí wàá complete ó prep. mo fẹ́ lọ green àbí ṣeré mi ló ṣe wà mo fẹ́ lọ red torí hmm. princess wà lẹ́gbẹ̀ẹ́ mi. I'm going red. Oh. I'm <laughs> satisfied. Eh? Yeah. Straight, yeah, straight it Yeah, morning. For me, usual green bottle. Lájé o lè go soft, Oh my, go hard me. Ah, ó tún bá bẹ̀rẹ̀ ní kóbì lálẹ́ <laughs> You know, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fàájì ni ìyá, ah, so wọ́n máa wọ̀rì. Ó yá. Same oh, same right. <laughs> Yeah, now you're talking. Yeah yeah, same same, same same. Same same oya oh, tá a bá ti kúrò ń bàbá yìí sìn kakọ ara fi ṣí ojú ẹ̀ báyìí àwọn àgbà club lọ straight. alọmọ tí straight up. alára gbà yí dání ọ́. Sista Bisola, Sista Layo, ìjọ ó ní nǹkan tí mo fẹ́ kí bá mi bá sista mi sùn. No no no no no no no jọ. Jókòó náà, Sherry láti jọ yìí she has been giving me some attitude mo dẹ̀ mú nǹkan tí mo ṣe fún wọn tí bá gbé gbá wọn máa ní mò mọ́ gbé tí bá gbà wọn máa ní mò mọ́ gbé even tí bá bá sister mi for sure she will complain. yẹ́sù rẹ̀ yẹ́sù kí ló ṣe fáǹtì ẹ̀ kò lè dédé máa kanra mọ́ ẹ̀ náà. mo ò ṣe wọn at least tí bá tẹ̀ ṣe wọn ọmọ kékeré ni mo yẹ kó bá mi rí àwọn nìkan náà ni mo ní látìgbà tí àwọn parents wa ti kó àwọn nìkan náà ni. òun náà ńkọ́. ó wà ní. èmi náà kúkú rí. Ah, ah, babe ìwọ náà la ìṣẹ̀ ń bèrè ń sìn. ṣó tiẹ̀ wá ń lé tẹ́lẹ̀ ni. Ah, mo wà ń lé oṣù jókòó ni kí ló dé tó ṣe wá dákẹ́ ó sọ̀rọ̀ mọ́ ni sọ̀rọ̀ àà ah, ah. kí ló hẹ́ lẹ́nu ó wá ń tojọ́ nú ilé òun tó fáwọn ará ta. relax now ṣé àwọn ọ̀rẹ́ tó ń sọ̀rọ̀ fún lára ta. hello ǹjẹ́ mo wá létí kí wàá máa tójú bọlé ṣé mo gbẹnu sọ̀rọ̀ tó kàn mí i don't think so ó sì dúró síbẹ̀ òpònú rádaràdà kọjá báyìí. ẹ wá i don't like this ṣẹ́rẹ́ ọmọ òṣì yìí ẹ má jẹ́ kó dàrin wa rò ṣé ẹ gbọ́n mi ẹ má jẹ́ kó kó sáàrin wa o. àbúrò ẹ̀ mà lọ́mọdé yìí. ẹ kí ló ṣẹlẹ̀. mi ìṣe àwọn ilé tí ń wá máa rojọ́ náà mi ò tọ́jú bọlé náà. Ah, ah. ọ̀rẹ́ ẹ̀ làwọn méjèèjì. ẹ ṣé ṣé mo wá létí. ọ̀rọ̀ máa ń tètè yé mi ọ̀rẹ́ mi ah, ó yé mi mọ́. kíkẹ́ ló ṣe wá. ẹ wọ́n ní kí n máa calm down. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣọ́gbà tí n kì í ṣọ́ tèmi. But I didn't come to your house to raise this. Àbúrò ẹ̀ ló débi tó sọ̀rọ̀ fún wa. Ẹ̀hún náà mò ń sọ. Tó bá jẹ́ òun ló sọ̀rọ̀, òun náà ni mò ń sọ. Ẹ má dà sí. Ẹ má dà sí. Kò ní máa sọ̀rọ̀ mi síta. Má wo orí ìyá ti gbọ́. Láyọ̀. Ẹ́. Ibi tí a sọ pé à ń lọ yẹn. Èmi gan ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ torí ọjọ́ ti lọ. Ṣé ti fẹ́ máa lọ ni? Ah, jáde ni. Kì í má ṣe yín lálejò. Àá ah, It's not bad. Ọṣẹ́ ẹ̀jẹ̀ sì ń jáde. no ah, má stress ọ̀rẹ́ ọ̀rẹ́ mi má stress ọ̀rẹ́ má stress ọ̀rẹ́. a máa ríra bye ah, mm. ẹ bá mi palẹ̀kùn dé o. ah very well. Mm-hmm. ó dàbọ̀. ìrọ̀rùn ládàáyé àdáyé tán ló dogun. màrò ọjọ́ òfò ẹ̀dá ayé rẹ̀ kò lè dára. Ah, ẹyẹ ṣe bí ọlọ́run hmm. ẹ jẹ́ ká gbà ah. kádàrá oh. torí pé ní tí ó bá kádàrá yóò gbà kó dúró. Bá a ti wáyé ah. pa máa rí mm-hmm. gangan la máa rí àyànmọ́ ògbógun o orí lẹ́lẹ́jọ́. Mm-hmm. ibẹ̀ yìí mò ń tẹ̀ dáadáa. sista mi. kí ló dé. what are you doing. mo gbé mo gbé. sísá mi. ẹ kí ló dé níbo ló ń lọ. inú ti pa mí lẹ́yìn ṣe She don't even care about my emotions. Emotion wèrè wo? Kò ní ragbá fún emotions. Ṣé o ti sanwó orí ẹ̀ ni? Ìwọ nìkan ló fẹ́ máa dá jẹ́ ni. Ṣo gbádùn ṣá? Kí ni? Kí ni? Oṣù òṣì ọ̀dà òṣì sco òun sùn ni àtọ́tají. ó rí ní fèètò. ó fèètò wá bá tó mú wá bẹ́ẹ̀. lọ́bọ̀ nínú nínú bọ́kẹ̀tì ẹ̀ wá bá mi wọ́n sí lójú àtọ́jì. kò sùn náà ah please god ẹ eh, ìfẹ́ mi dé ìfẹ́ mi dé ìfẹ́ mi come come come come ìfẹ́ mi dé ah please we need to help her. ọ̀ṣì ọ̀ kéde ọ̀ṣẹ̀ ìgbẹ́jọ́ bá bọ̀ bíjà rí. Senegaluia, Senegaluia, Senegaluia, Senegaluia, ma tumurugo ma ari nega sumo ma kimbuye Ah. ẹ mo ti lọ wò ó mo ti sọ hospital bill ẹ dókítà dẹ̀ ti ní o máa wà ókè wọ́n mi ìráyè jàre a máa sọ̀rọ̀ létà ṣọmọ kókó ni ẹyin doctor, ní o máa wà ókè náà kí ni mo ti fẹ́ dúró fún wo wo wo wo máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ létà. lẹ́yìn olójú ti ní wọ́n ń pè yín lólè ẹ̀gbọ́n mẹ́rán. kẹ́mi tí ẹ̀ ń sọ fún ẹ a kì í tú ara ẹni bá rìn ká má lè bára wa sọ̀rọ̀ o rubbish ló ń ṣe yìí náà ẹ rubbish ló ń ṣe yìí kí ló tó ń wo bí pé òun mọ̀kọ́ tá à ń sọ bíbá yìí kí ló ṣe boyfriend àbúrò ẹ mi ò gbọ́ rí o ẹ jọ má bínú ṣọkùnrin ti tán gbòòrò dá mi lóhùn mo ní ṣé ọkùnrin ti tán gbòòrò ni tó bá jẹ́ ọkọ àbúrò ẹ̀ gangan ló wú ẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà ọmọ yìí ọ̀rọ̀ dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn ọmọ yìí ó forí gbalẹ̀ ó dákú wọ́n gbé lọ sí hospital ó dẹ̀ débẹ̀ ó sanwó lẹ́ẹ̀kan ó dẹ̀ yọjú sọmọ yẹn mọ́ I mean this is not fair. kò tiẹ̀ make sense. kí ni kí n ṣe kí n lọ jókòó tì ní abẹ́ mi kí n wá dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì kí n máa gbájú. come on just shut it. gbẹ́nulá gbẹ́nu ẹ dákẹ́ kí n lọ jókòó tì í torí mi ì níṣẹ́ ẹ̀yin tẹ wá jẹ́ bí ẹ̀gbọ́n fún ẹ̀ ṣe lọ jókòó síbẹ̀ kẹ́ máa tán kí ló hàn yín lẹ́nu ṣé mo ti sọ̀rọ̀ jù ni I have my own life to live ah ah orí gẹ́yìn ó pè ìwọ kan náà ló ya wèrè ó ya wèrè ṣé mo ṣe júra mi lọ ni ah, ah ó wà òkè mọ́ ó gbàdúrà rárá mo wo ọ̀rọ̀ òṣì orí burúkú tó ń sọ. ṣé tẹ́lẹ̀ lẹ́wọ́ ń gbọ́ mọ́ mi nínú ilé mi ṣọ́ọ̀ṣì ṣé ìwọ wèrè ṣá. ṣáwa ń gbọ́ wọ àbúrò mi bó ṣe sí rí bí ìgbálẹ̀ wọ ẹni tó ń fẹ́ wọ́n mi ẹ̀ ṣe tóbi mo dẹ̀ ní kí help ẹ̀ ẹ̀jẹ̀ dúró náà ṣóun nìkan ni ṣọ́pọ̀ ìtọ́ mi ni ah. Ah, ah. nǹkan tó wò lè ṣe mò ń ṣe fún ọpọ ẹ̀ wọ́n lè ṣì. <laughs> Eh, eh. ẹ máa lọ ẹ máa ṣọ́gbà onígbà sórí mi mọ̀ nǹkan tó mi mọ̀ nǹkan tó ní mi mọ̀ nǹkan tó ní tó ń gùn ẹ́ gàràgàrà kí ni mo ní. kọ́tọ́ oníyàrá náà nírú ẹ̀. a ó jura wọn lọ ó jura wọn lọ ó pọ̀ pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ẹ dìde wa máa lọ. ṣé tí ìròyìn ni. orí ń tàwọ̀ náà. à orí àtàyín orí àtàyín ẹ dìde wa máa lọ jàre. ó dé mi ò ṣetán àti lọ kúrò mi. Ah, ah. ẹ ti jọ tó bá yé ayé ẹ dìde ẹ mọ ẹsẹ̀ ẹ máa lọ. ó dà kó síbi tèmi lọ. sọ kí wọn náà náà uh-uh, uh-uh, láyọ̀ ó stubborn. no now. nínú ilé onílé. kò behave normal now. uh-uh, wàá wá jókòó sí báyìí. o ò lójú tí o o ò lójú tí o ọmọ yìí. èmi àbẹ̀kẹ̀ ọ̀rọ̀ burúkú ìbá kú nílé. Mm. ṣó tí lọ ni. Eh. rubbish. ẹ eh, ọba má lọ ọba má lọ kó sun bí idiot àbí kẹ́ máa dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ àwọn eléke òṣì gbọ́rọ̀ mi rò ìwọ tiẹ̀ tó ń dá wàhálà lẹ́ẹ̀kiri ẹ mò ń bọ̀ wá bẹ́ẹ̀ mò ń bọ̀ wá bẹ́ẹ̀. Hmm. jẹ́. Pamílẹ́rìn kò yẹ kó jẹ́wọ́. Baby, I'm sorry. You promised to love me. I, I, I still do. Shut up! I love you. Shut up! See. You is virgin me. You told me you love me. I still do. So Sopo fear me, You sleep my sister. Babe, I, I still love you. Sister Benikwe hypnotized me. I, I, I didn't know what I was going through. Mi mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ló lágbárí mi gan. everything ṣe ṣẹlẹ̀ go, kò yé mi. I believe because She's not around. That is why you are here. Please just get out. No, I came here to apologize. Please, just find a place in your heart to forgive me. Our God is a God of second chance. Gẹ́gẹ́ bí orúkọ ìfẹ́ mi dé jọ dá ìfẹ́ mi padà please just forgive me. Shut up! Pamilerin! Just get out! Okay, okay, I'll, I'll come back when you come. I'm sorry. Get out. I'm sorry. ah àti ẹwù ọkùnrin tíra gidi gan o eh? ẹwù lẹ́yìn bàbá pè mí ẹ tí mo tọ́ tọ́ lu wọn mọ̀ sí kánà lọ wálé lásán ah ojú kò tá à ń sọ làwọn máa sọ o. mo mọ dúró sọ fún mi ó jẹ́ kí n mọ̀ pé wọ́gọ́ náà o try fún. as in kò ń sì kan kékeré àtọ́ ah wò wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni ó sọ fún mi ó sọ ó sọ gbogbo nǹkan tí wọ́n ṣe fún òun wọn ah, náà dẹnu máa dúpẹ́ lọ́wọ́. adúpẹ́ lọ́wọ́ fúnra wa fún kílà àjọwà náà ni ẹgbẹ́ náà ni. irun <laughs> ẹ̀yìn ewu tún lélẹ̀. Ah, ọgbọ́n ọgbọ́n wọ ọjà mo tún ṣe artist lẹ́yìn agent mo tún kàfi máa kó gbẹ̀wá pọ̀. ee o tún ṣe artist. tọ ẹ máa bẹ́ẹ̀ sùn máa fi style fún yín rẹ pé. mo retí ẹ. <laughs> ó lè jù wọ́n sí jẹ́ de ìfẹ́ mi dé ńkọ́. ìfẹ́ mi dé. ẹ ṣé kò sáwọn àdùnnú. mọ ibi tó wà. Ah, ẹ wo tẹ̀lé kó ti bá mi ṣe nǹkan tìkẹ̀lẹ̀ ìgbésíkù. ebi ń pẹ́ àbí. Ah, gidigidi gan. ó yẹ màá ṣe fúnra mi. Ah, ẹ ẹ tàbí jẹun kankan ní kókó. Rónkẹ́ èmi ni mo bí ẹ ọyàn mi dẹ̀ ló mú dàgbà àbí mo wá ń bẹ̀ sọ̀rọ̀ láti jọ́ yìí olóòní gbọ́ àbí ò ń ṣe tinú ẹ ẹ. ṣe tinú mi màmí gbogbo nǹkan tẹ́sí bá mi sọ ni mo mọ̀ torí ẹ̀ náà mo ṣe wá rí i. ó dà ń gbọ́ o. jẹ́ kéèyàn sọ̀rọ̀ kẹ́ tó máa bú yín ọkẹ́ tó máa yọ̀rọ̀ sí yín ọ̀la. ẹ wò ṣe rí iṣẹ́ tẹ kí wàá lọ kún jọ yẹn mo ìwà mo ti rẹ́dí mo fẹ́ lọ kọ báyìí. Ah, now you're talking oh, understand because iṣẹ́ ni oògùn iṣẹ́ o ní láti jára mọ́ṣẹ́ láì ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá ló máa jẹ́ gbẹ̀yìn ẹ pẹ̀lẹ́ o mr iṣẹ́lógún ṣe arítẹnimọ̀wé àfapáàdìbò tiẹ̀ mọ́lẹ̀. wá ṣọwọ́ òkè ṣoṣo nọ́mà rárá ṣé wọ́n mú bá sọ̀rọ̀ dàbí ṣé mo sí kọ́ mú bá sọ̀rọ̀ ni. ṣó fẹ́ máa sọ̀rọ̀ sẹ́gun ẹ̀ ni ẹ ṣé wọ́n pẹ̀lú ẹ̀ wà nù gáǹgì ni àbí kí ló ń ṣe ẹ́. ṣé bí màtí yín la jọ ń sọ̀rọ̀ tó bá jẹ́nu sọ̀rọ̀ wa. tábà jọ ń sọ̀rọ̀ kọ́tẹ́gbọ̀n ẹ̀ bá dà sí. má dà sọ̀rọ̀. ẹ ẹ wo wo wo wo má wọrí continue because mo ní size yẹn lọ́wọ́ burúkú èmi máa lù ní o máa máa dùn ni tó bá ti misbehave. kí nìkan tó gbé tó ń gbiná kí ló ń ṣe é. mọ́ mi mo ti gbọ́. ó ṣe wá ẹ fílẹ̀ jà ó ti rú jù. ó ṣe wá mọ̀ kó fẹ́ kọ́ṣẹ́ ń sìn ó ti ṣe tán báyìí ń sìn. ẹ kò sí wàhálà gbogbo details ṣàwà lọ́wọ́ ẹ̀ ẹ ó dà lọ sọ́hun ẹ̀hẹ́n á dà fún ẹ ẹ mo ti máa ń bẹ sọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ ò dẹ̀ fẹ́ gbọ́ mo ti máa ń bẹ wí pẹ̀lú àwọn aṣọ dúró ta ló fi jọ́nà. mọ mi ṣáà mo gbé máa ń wọṣọ yìí sí ni mo ṣáà máa wọlé sí máa wà ń kára nítorí pé mo kì í máa ń ah! tàbí ọ̀dẹ̀ nínú ilé. wá bí kò ní lọ fẹ́mi àti ẹnu lé ṣó ti gbọ́ ìjọ tó bá tún wọ̀gbọ́ aṣọ ni máa dáná sún ni gbà bẹ́ẹ̀ àbí kí kí sísàtì bọ́ kí bẹ́ẹ̀ gé gbogbo ẹ̀ pátápátá. báwa ni flight. ẹ eh, flight dùn ọ̀tìgbà tá a dé yẹ̀tọ̀ tí gbogbo ẹ̀ gbóná. àbí <laughs> tó ti dé nàìjíríà báyìí wàá ti mọ̀ pé ó ti dé. kí ni airport ṣe wá dàbí pantry. àìní ọmọ ìlú ẹ̀ kúkú ni. ìlú ìṣá. àbí pẹ̀lẹ́ ṣòro òmùjú. ó máa mú ìfá <laughs> tó bá tó bá ti wọ tẹ́rìtì áfíríkà ló ń ti rán mú àbí àbí àti sọ dúfẹ́ nù. inú mi dẹ̀ ti dùn kó ti dé báyìí. Mm, same here I really miss you. I miss you too. mi ò sí ilé bọ̀ wọ́n pọ̀ owó tí mò ń ránṣẹ́ sílé is taking care of you. it is but kò dàbí tí o bá wà nílé. èmi náà ẹ ti wá dé báyìí náà lẹ́yìn tí mo dé òun láti score gòkè tó padà. are you sure. Ah. score o score. iṣẹ́ òwò wa ṣe é bá ṣe kí n ṣe mi máa máa yẹ. Good afternoon, sir. Good afternoon. Ìfẹ́ mi dé àbí? Mm. Ah, ah, pẹ̀lẹ́, ṣàlàfíà. Bẹ́ẹ̀ni, sir. Good to see you. Thank you, sir. Oúnjẹ ti fẹ́ jiná, sir. Eh. oúnjẹ máa tó jiná. Oh, good to see you. It's all right. Lord, tẹ́ bẹ́ẹ̀dì yẹn fún mi lókè. Àgbà ti dé o. Why that face now? Can you ìtumọ̀ yìí? no mo kàn ń wò pé àgbà ti dé bó ṣe máa ń sọ̀rọ̀ mo rò pé kékeré ni. ọmọdé bíi ti báwo. it's alright it's alright. ṣùgbọ́n àwọn yorùbá sọ pé níta bá bá nájà ló máa ń kọjú mọ́. ìwọ náà mo kọjú sí mo sitting position mi ìwọ náà mo kọjú mọ́ no seriously mo kàn ń wò pé ah sọmọ tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀ lé mọ́ pé ìfẹ́ ìfẹ́ eléyìí ah ah you think I'm reflecting with your sister that's ridiculous. Okay, ẹ kò jẹ́ mi tẹ̀ sí. ẹ dà fún ọ ah, ẹ̀gbọ́n ẹ ń gọ. wọn sí ilé wọn ti jáde. bọ́ ah, ọ ah. ló ní kí n máa bọ̀ nílé náà. àánú bí àwọn ní pẹ́ dé. bóyá bíi tèmi gbà mí ṣá. bẹ́ẹ̀ ẹ ẹ lè jókòó dé wọn kí ni kí wọ́n fa yín. omi sì tó. ok ah mi ò sọ ah ìjù sẹ ìjù. kí ló dúró àdóhùn bẹ́ẹ̀ mi ṣé wọ́n jọmọdé ni. ah no Oh, no, no. Ah, no, no. Calm down. Calm down. Kofi. Savage! Ìfẹ́ mi. I can explain. Stamina. No, seriously. Kò ṣe kótó rẹ̀ rárá o. Kò ṣe kótó rárá. It's not. Seriously. No, no, no, no, no, no. Ìfẹ́ atọ́. Stamina, no, no, no no mo serious mi ò mọ. ọba tí báyé ní dára tó wù ú. lẹ́ni lẹ́ni o máa jáde kúrò lẹ́mi ṣèkíá ṣèkíá ṣèkíá oníranà ọmọ ìwọ yìí náà wàá ṣèṣìnà wàá gba ọkọ lọ́kọ wàá múra òfò ẹ ẹni tí mo ti fẹ́ for so long o tún mu o tún seduce àbí àwọn oníranù ni ẹ mo ti rí ṣé mi ò try tó ni ṣé mi ò gbìyànjú tó ni ṣé àwọn family ní abúlé wọn máa ní kó wọ́n rí gbogbo nǹkan tí mò ń ṣe àbí ṣé wọ́n rí torí bí wọ́n ṣe ní láìpẹ́ láti ní ìlú èmi náà ní tèmi láti ní ìlú mi ò lè jẹ́ kí ọmọ èèyàn kan kó wá pa mí èyí tí mo ṣe ó tó gẹ́ wá máa lọ mo ní owó a máa lọ ó yá wèrè ni ṣé kí n gbè gbájú kí kí n ti gbájú pọ̀ tí ní kò jáde fún mi. wèrè àbí kò fẹ́ ra gbàfà àbí ẹ̀rọ ìyá àgbẹ̀lẹ̀ kò ní dá fún ẹni mẹ́ta ṣígẹ́t fún mi. wọ́n ní fọ́. alára gbà yí dá mi ọ́ ẹni ò mọ̀ ọ́ ní fi ọ́ ṣe Yeah, good afternoon. Bobo. Èdùmàrè léwọ ni mo ra wọ ẹ̀bẹ̀ sí. Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀. Wọ́n lè fẹ́ kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ni. Ta ló fẹ́ kọ́ṣẹ́ Okay. abẹ́yìn méjèèjì? Ọ̀rẹ́ mi. Òkè. Èyí lè fẹ́ kọ́ṣẹ́. Sisi pẹlẹbẹ. Ah, ṣé ẹ̀yin dẹ́ lè ṣiṣẹ́ wa ẹ̀ṣá? Ah, ó ń kọ́ ó máa kọ́ ó fẹ́ kọ́ iṣẹ́ là ń ṣe bí kò ń ṣeré o iṣẹ́ gidi iṣẹ́ kíkanjú là ń ṣe bí o a bá ń po ọṣẹ báyìí bàṣíà bàṣíà la máa ń po ọṣẹ bàṣíà la fi ń po kírímù ṣé ńgbà tó wà kékeré ṣé o ń gbé bàṣíà wọn lọ́nkọ mi ń public tap máa pọ́n lọ́lé o lè gbé o lè gbé irun sórí o lè dọmọlógún ńlá mú kó fi máa yí kíní báyìí iṣẹ́ kan ṣiṣẹ́ kékeré là ń ṣe bí o lórí apá ẹ̀ tí mò ń wóye ojú apá ẹ̀ So, go and resume níjọ́ Monday. Monday. Okay. Uh-huh. All right. Thank you, ma. Okay, dear. Thank you. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ má jà o. Ọmọ kí n wájú kí n rí o kí wẹ̀yìn wò kí n rí rẹ̀ àtọ̀tún tòsí lẹ́lẹ́ fi kórè wálé ire owó ire ọmọ ire àlàáfíà ẹ̀mí gígùn tí ṣe balẹ̀ ọrọ̀ kó máa bá mi gbé orí mi ire o kó máa wá mi rí ẹ̀dá mi sọ̀rẹ́ Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ kó má ṣe pé tèmi níyà. níbi kíbi tí bá ń dé kí máa bọ́lọ́ rẹ̀ pàdé. níbi kíbi tí bá ń dé kí máa bá. Ah, I'm very well. Don't worry. Okay. Ah o. báwo ni ẹ ah, ah. ti ń pípẹ́ láti máa lọ sí iṣẹ́ ní àmì. ṣé ti yá mi. ok um, mi ò tí ì rí ẹni traces bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ anything. no. because most of rán Ronke sí ẹ often time like I mean mo máa always runs here. <laughs> so I'm wondering she's not told you anything. No. Okay, okay, fine. I mean, tí o bá anything for a while, àwa Ọlọ́run ti ní pé máa mójú àjòkò ní sọ́ọ̀lì ní báyìí sí nìyẹn so mọ́dẹ̀ ti ní ẹnu nìkan láti máa gbọ́ pọ̀n so um, <sighs> um, in all sincerity látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí regularly. I have developed this level of likeness for you. <laughs> More like ego. Um, likeness had to grow deep. They've been paying Motiwa love. And um, I don't know if you can just, you know, <laughs> give me a consideration. check Farrell. Very why. Yeah. Ṣé ti gbàgbé tí mo yí àbúrò yìí ni mo jẹ́ náà. wọ́n mi kọ́ ló bí ẹ̀ náà abálẹ̀ máa sọ báyìí ah, ọ̀rẹ́ àbúrò mi ló jẹ́ àmì ẹ̀ wọ́n ṣe bí sọ́ọ̀nì nǹkan náà jẹ́ and ah. truth be told yeah, I feel something strong for you. Mm-hmm. I mean ó dẹ̀ mọ̀ mí already I mean kí nìkan tó mọ̀ pa mi you know my totality bọ̀ ṣọ́run pé bí a mọ̀ fi anything fi hide fún ẹ mọ́ you know mo kàn feel pé I mean just give me a chance kátẹ́jọ́ máa fi Komolubo, you know. Komoluboko. Komolusemuni. Ifemide. Also. Dìde Jamalo. Ah. Okay. Very well. Adé tí màmá yẹ. Ó Ah, she lè snazzy ni? Kí ló máa ṣe ọmọ Ronke yìí náà? Kàdé boy, bóyá paná. Oh God! Bóyá bá ṣe jẹ́ fún mi Ah! Ronke, wàá gbà ọ́, wàá rí Ọlọ́run. Fẹ́mìlẹ́ pẹ̀lẹ́. Ìjọ mo fẹ́ kó wá bá mi lọ sọ́dọ̀ kọ́sítọ́mà um, mi tó wà ní VGCM. Ìwọ nìkan ló ṣàmánú òun fẹ́ mm-hmm. ìwọ nìkan ṣáà ni ó ní pé ọwọ́ ẹ ó lájẹ́ inú so i don't know so gbogbo ọjà tí mo ti park ọjà yẹn sílẹ̀ mẹ́rin address is there you've been there before now to lọ bẹ̀rẹ̀. okay ṣé woman tó ń lo vip kit yẹn. yeah no another one another one ètò ló vip lẹ́kí fi sùn ni wa. Eh, oh. okay àmọ́ ah, woman yẹn. Eh, eh. <laughs> so inú ẹ̀ inú ẹ̀ máa ń dùn gan ipe ọwọ́ ẹ̀ lajú oṣù ọ̀pọ̀ òun ó ti wá ń ra ọjà lọ́wọ́ wa ó ti ń tuta ó dẹ̀ ní àtúwá ah, ti ṣe kó wọlé wá deliver báyìí <laughs> ó jẹ́ kí n rán dispatch rider ó ní ìwọ ni o ìwọ lòun fẹ́ o and reports like this ọmọ jẹ́ kórìí tèmi wú ni so wàá lọ sí but if address ẹ wà ń bẹ but be, bẹ address ẹ no wà ń bẹ just in case and then you can call any which way just in case bá fẹ́ ní kò tàbí bá mi yà again island kò tó ma. bọ̀ ilé má pẹ́ o. àánú ah, wa all right there. láfikún ẹ kì í ṣe mi mọ̀ ọ́n ṣe rẹ ọ̀tọ̀ lógo ọ̀tọ̀ ní tòṣùpá pẹ̀lú ọmọ bákà bákà kọkọ̀ bọ̀ lọ́hùn wọ́n kàn jẹ́wọ́ mi wò ọ̀gá ọ̀gá sọ̀mí sọ̀mí sọ̀mí jẹ́ nǹkan padà jẹ́ nǹkan padà. ẹ̀yin mo bá wí. bọ́dẹ̀ wo ló kó oúnjẹ kúnnu wardrobe mú wa látàrọ mo ti rẹwù mo ti tú ogbonu ilé láì ṣàbẹ̀rẹ̀ nílẹ̀ wọn. ṣé wàá wà òkè kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì ẹ̀nà wà nílé látàrọ ṣé èmi àti ọlájọ kówó síbi tó kówó sí ni. bùdá mi mo mọ̀ pé máa kówó mi ẹ bá mi kówó jáde má bàa mi ṣeré kéré já mú ní. ọ̀gá adé wa jẹ́ kí orí ẹ pé jẹ́ kí orí ẹ pé wọ́n máa accuse me wrongly. nínú ilé ìtọ́ ẹ̀pà eh, eh, eh, ẹ tún ti bẹ̀rẹ̀ àwọn méjèèjì lájọ wà nílé ẹ̀dẹ̀ tún ẹ̀dẹ̀ ṣojú fúrú bí ẹni pé ẹ̀mọ̀ kọ́kọ́ pa ẹ̀ ẹ bá kówó mi ẹ̀dá mi lú ẹ má ẹ bá mú ṣe ẹ bá kó mo ní ìdòwò yẹn. so n rọ mọ tí o sì bẹ wà mí lọ ẹ mi mo lè kó. ee ayọ̀dẹ́jì o máa tẹ́ o o máa tẹ́ mo yẹn sọ fẹ́ bá mi kó omi jáde kó ṣeré o o máa tẹ́ o kó omi jáde fún mi. o ti yọ ẹ kúrò. tipẹ́. o ti yé mi mo ti ta right mi dé. gidi. mo ti ta mo ti ta ṣé o mọ̀ pé o level lèmi àti ẹjọ́ wà báyìí sìn àti kúrò ní L level so mo wá fẹ́ rí nǹkan tí dáódà ẹ fẹ́ dà ẹbí tó fẹ́ lọ gbé àwọn alágbára fẹ́ lọ kọ́ wọn wá kọ́ wọn bá mi nítorí pé èmi lè ní kó owó yìí. ah yín lọ fún bùdá mi. Eh, ọlọ́run well let's see how that goes then. kí ló dé máa kó owó mi eh? ẹ ti ọba mi kó náà ẹ bá eh, mi kó. kí ló sọ fún sísè ah, irọ́ irọ́ irọ́ ah no má gbé lọ sí lẹ́bù yẹn o mi ò ṣe bọ̀dá o ẹgbẹ́ lọ sí rí bọ̀dá no má má pè bọ̀dá lọ́wọ́ yìí ẹgbẹ́ lèmi àti ẹ lọ́wọ́ yìí sìn. sábà mi kówó mi jáde. actually mo kówó yìí láti fi threaten ẹ ni and it's on one condition ni mo fi máa dáwọ́ yìí padà fún ẹ. kí ni condition yẹn. Hmm. condition yẹn ni wípé. Um, ẹ sọ̀rọ̀ náà tẹ̀ kàn wù tẹ̀ wù bí ikú kò yé mi ẹ sọ̀rọ̀ náà. Ah. each and every time tí mo bá ti fẹ́ bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ you know i'm talking about Ìfẹ́midé. so ìtorí Ìfẹ́midé lẹ́yìn ṣe kówó tèmi. wàá ṣáà máa gbáwájú ọ̀ máa gbẹ̀yìn ọ̀ máa double cross mi ìsèmi náà ti double cross ẹ nìyẹn so double cross mo dẹ̀ double cross ẹ lọ́wọ́ tí mo wà yìí sí mo mọ̀ pé ìwọ o láìkì owó ju nǹkan mi lọ sórí tí o bá ti bá mi bá sọ̀rọ̀ ọmọ màá náwó yẹn ni o. bọ̀dá mi orí màá mi gòní jẹ́ kí Fẹ́mídé gbà fún yín fún kọ́tẹ́ dánwò fún mi so torí Fẹ́mídé lẹ́yìn ṣe kówó tèmi lẹ́wọ́n fìyà jẹ mí lẹ́yìn kí n máa wówó kiri bí abẹ́rẹ́ aya yìí lẹ́nu ó ti gbà fún yín tán ah, ẹ fẹ́ máa fowó mi bùgá Fẹ́mídé ẹ lówó lọ ẹ fẹ́ máa fowó mi bùgá Fẹ́mídé àbípẹ́ yìí lówó lọ àṣírí yín ti tú ó ti gbà fún yín tán ṣe ti gbọ́ ẹ kò continue continue wo ti wá gbọ́ lẹ́yìn rọ́ lẹ́yìn ẹ̀bà ló kù tó bá ti misbehave tó ti ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe máa fi owó ẹ̀ lánàá ni ìwọ dẹ wo mo dẹ tí mo kọ́ ti máa sọ fún mọ́m sí ìwọ má ṣe yọnu tó bá ti lọ sọ fún mọ́m sí kò disrespect mi mo ti ẹ bá ènìyàn mo ti rún ẹ jẹ́ gé nìyẹn. Hmm. ele owó yà àjọ náà. yes kò ṣe ok straight to the point. Um, àgbà ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi báyìí ni mo ti ń wò pé um, mo ti ń study ẹ̀ and um, I don't want to judge you based on assumption ni mo ṣe wò pé bí a kì í pè é kì í béèrè one or two questions lọ́wọ́ ẹ̀ so màá lè mọ̀ bóyá nǹkan tí mò ń rò bóyá òótọ́ ni kíá ìsinsìnyí láti rí ẹ̀ máa tuntun ta okay bí ẹ kì í fọwọ́ bò kí ni products mo mú dání iṣẹ́ wo ló ń ṣe èlò là ń tà. VIP glitter white ni ma. Iṣẹ́ wo ló ń ṣe? Ó máa ń jẹ́ kí èèyàn pupa. Ó kàn máa ń jẹ́ kí èèyàn pupa ni. Ó dẹ̀ tún máa ń jẹ́ kí ara dán. Èló là ń tà? One twenty thousand ni mà. Eléyìí kí ni ìyàtọ̀ méjèèjì? eléyìí kékeré eléyìí ńlá. ah Ọlọ́run yọ ẹ <laughs> iṣẹ́ kí leléyìí ṣe. ó máa ń jẹ́ kí èèyàn pupa ó dẹ̀ máa ń jẹ́ kójú smooth so eléyìí ń ṣiṣẹ́ ojú eléyìí ń ṣiṣẹ́ ara ọṣẹ yìí hmm, jẹ́ ń tọ́jú ojú ẹ̀ kó má rorúkọ ẹ̀ <laughs> iṣẹ́ wo ló ń ṣe. ilé ọṣẹ téèyàn máa fi ń wẹ̀ fún èèyàn tó bá fẹ́ kára ẹ̀ dán. alóhùn <laughs> ọṣẹ wẹ̀ ọṣẹ líle ọṣẹ líle kí ni ìyàtọ̀ méjèèjì. ọṣẹ ilé ọṣẹ ojú ni ilé ara very good inú mi dùn pé o mọ nǹkan tó ń ṣe àtìgbà tó ti débi mo ti ń observe it and i say that you know what you're doing o mọ orí ẹ pé concentrate and my advice ẹ pé you should keep doing what you're doing má ṣàfarawé o má kẹgbẹ́kẹgbẹ́ o nígbà tó ti ọkọ dé mo rò pé ilé ah, alápá tí ń rìn yìí hmm. ṣé o máa lè ṣiṣẹ́ ń bì báyìí báyìí ẹ̀rù ń bà pé industrial farm àwọn kó dànù látòjú window but you proved me wrong and you've been doing very well. You've been up and doing. Well done. Thank you. Well done. So got tí mo ní kí n pè ní ẹgbẹ́ kíkọ encourage ẹ. Mm-hmm. So o lè malo. Yeah, ọṣẹ tẹ ní kí n bá yín gbé fún yàn island yẹn, mo Oh, ah, very good. Okay. The lọ bá park here. Okay. Inú VIP park ni kò kò ṣe sí Okay Oh. Bá mi mọ́ mi tútù wá o. Well, you all are all welcome here mo dẹ̀ mọ̀ pé ẹ ti máa gbọ́ nípa wa dáadáa mo ṣe máa bring out talent nínú àwọn tó máa ń kọrin àwọn tó máa ń sìn ṣàmùsẹ́ láti gbọ́ káàkiri mo pé kò tó gbé náà wáyé báyìí pé ẹ̀yin náà fẹ́ popular ẹ blue ẹ máa náwó pé gbogbo yín náà máa mọ yín kọ very good ehem so kí lórúkọ yín báyìí láti ọ̀dọ̀ tiẹ̀. climax level. climax level mo láì kúrò kan kí lórúkọ tiẹ̀. ọ̀ṣunṣẹ́wà. ọ̀ṣunṣẹ́wà fantabulous lórúkọ ti àlàyé. skelebe. skelebe skelebe skelebe ọ̀yẹ́ kí n gbọ́kàn tí ẹni fún wa. ó ti ó pọ̀ mo rodò rọpọn mi ìgbà mo délé ń rẹ nìkan ojú mi ń so mi gíríríré. ó lọ sódò lọ pọn mi ó ṣe ó gbọ́ ó wá ló báyọ̀ ní báyọ̀ ní pẹ̀lú kọ́ tó ń kọ́ yìí wẹ́ẹ́ ìwọ tẹ̀lé madam ṣé ẹ̀yin náà lọ tó dò lọ́pọ̀ mi àbí. Ah, àwa kì á máa ní bóun lè ti wà o. ó ti ẹ̀ fi hàn lójú ẹ̀ pé fáwọn ìtẹ̀ gbọ́dọ̀ ní bóun ni Mr Biggie Moshe, ṣe sọ wípé ọdún lọ sópin o bàbá rere fi ìṣọ́ rẹ ṣọ́ wa o tọmọtọmọ ohun tí yóò pa wá lẹ́kùn wò lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere. Eh, eh, eh, lókọ Jésù kò ní ṣẹlẹ̀ ọdún náà tó pin ní march four ọdún tó máa lọ tó pin ní december tó ti lọ tó pin lọ́dọ̀ tiẹ̀ ní march four ẹ ẹ gbà mí. kò tiẹ̀ ní trẹ́bù. ok ẹ ká pọ̀wọ́ lẹ́nu ọ̀fẹ́ sọ ẹ jọ. àdùbí ooo mo wà lọ́lé tèmi o. mo láti bọ̀ yìí dẹ́n àbẹ̀bí yóò mú wà lọ́lé sórí ibi tó gbà wá yẹn tẹ̀kọ́kọ́ dìde ń tẹ̀ náà ṣèbẹ́ lè fẹ́ package wa. package ta ni irú bẹ́ẹ̀ fẹ́ package pẹ̀lú ọ́fíìsì ẹ̀kọ́ oya ìta ìta. èmi mo rí nǹkan. ìta move outside state sílẹ̀ kò kọ́lẹ̀ kọ́kọ́ bọ́ta. abẹ́bí ilé lóhùn lọmọ ilé lóhùn lọdọ ilé ní ọdún lọ tó pin. mo tún lè kọ hip hop sa. wọ́n jẹ́ jọ́ ọ̀mọ̀tẹ́. ẹ gbà mí tó lọ lọ́hùn. adémísẹ̀ jírí jọ mọ́lẹ̀ láàárọ̀ kùtùkùtù máa gbọ́ àwọn ọ̀nà bí tó máa ọdún lọ tó pin ní march four àwọn lórí burúkú ẹ̀yin lè sáré ah fún ọkùnrin. ilé ni kó máa bá mi lọ ilé ni kó máa bá mi lọ. Ah, no this is a beautiful place wow ah tẹ́gọ́ ní ẹ̀ irọ́ ni o nígbà tí mo wọnú eh, skin testing room ẹ̀ mo ní ah ah international lọmọ mi gbé wọlé no this this this is a good one this is a good job i'm not even surprised i'm i'm honestly not surprised because ọmọ tó jáfáfá ni ẹ láti ìgbà tó ti wà lọ́dọ̀ mi mo ti rí i pé ah o ń ṣiṣẹ́ dáadáa and mo dẹ̀dẹ̀ ìgbà náà ti bá rí anything lesser than this disappointed this is a good one well done well done congratulations pẹ̀lẹ́ mo kàn fi ipò mo kọ́dọ̀ wá sí ibà yẹn ni so inú mi dẹ̀ dùn pẹ̀lú nǹkan tí mo rí eh? ẹ ṣe gbọmọ màdé màá wá pèsè pèsè jọ́sọ̀ máa wá next bá mi ṣe massage máa spa máa facials máa gbogbo ẹ̀ yẹ gidi tí máa lọ because we need láti touch àwọn one or two places. okay well done dear. ẹ jẹ́ kí n sìn. Ah, ah. eh? ọ̀gá o. wisdom nǹkan. Ah, kò wá máa. kò wá máa. bẹ́ẹ̀ ni. kí lọ́nà ṣọ̀. mi mọ kò wá lánàá kò wá ń jẹta náà kò wá lánàá kò wá ń jẹta náà kí ni gbogbo rádaràdà tẹ̀ ń ṣe iná ẹ́ <laughs> ayé tètè wá gba tápà yín níbí báyìí èyí tó wùn ilẹ̀ kan ń ṣe <laughs> oríṣiríṣi kẹwàá máa kí ni wà lára yín. Good morning, my neighbor. How you doing? I'm fine, I'm fine, I'm fine. I'm sorry, what do you want? I want spa. Okay. um, Shetiri, àwọn tó wà in charge spa wọn kì í wá ní time by? ó di ten pm lálẹ́ kan tó wá so tó bá ti dalẹ́ kẹ́ padà wá. ẹ̀ǹjẹ̀ spa bọ̀ ẹ ti open Cream mo rí tó tò lọ ẹ̀. bẹ́ẹ̀ni a ti open lóòótọ́ cream làwa ń tà so àwọn tó wà in charge of spa ó di alẹ́ alẹ́ ló máa ń open. ó dalẹ́. ó ti yẹ yín ẹ pẹ̀lẹ́. aago mẹ́wàá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. I will come again màá wá lálẹ́. a máa retí. àwọn akẹ́ <laughs> spa <laughs> máa wà. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. Bye. Bye oríṣiríṣi. what do you want? wo kí la fẹ́ ṣe sọ̀rọ̀ wisdom. Hey, mú mi mọ̀ máa ń. ìmọ̀ máa to tó bá tún dọ̀là àtọ̀tún là ń sìn she náà tún ní wá bí ṣe bí wọ́n ṣe jọ ń ṣe nìyẹn ah. kí ni hàn ara yín ló wà ọ̀gá tá ọ̀gá ọ̀tà bí ẹ̀yin náà tó be tìyín jọ àríbẹ̀ṣe máa ṣe á dáradára. ká fi ń joyè àwọn òtítẹ́lẹ̀ kan. èwo nu yín tí ayé ẹ̀ fẹ́ bàjẹ́ tí kò fẹ́ da fún wo ló ń jí ọjà mi ta. ẹ lè sọ̀rọ̀ ni mo lọ́ọ́ rí burúkú mọ́ tí kò ìjẹta senior péyẹmí àti senior ìbí. àbúlórí burúkú. tí ó fi bí onítìrí ọlá ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo di farọrùn ẹ̀dá ṣe rere torí pohùn tí ó dá kò dá. ọ̀rẹ́ ni tí ó gbà kádàrá. lóore ni tá ṣe lóore ni tí kò dúpẹ́ hmm. tẹ́ni bá jẹ gbèsè kò lè rí san <laughs> bẹ́ẹ̀ ni o I really appreciate you thank you so much. You welcome. Ah, gbogbo nǹkan tó sọ yóò tọ́ pẹ́ ah, mo dúpẹ́ lọ́wọ́ ṣórí tí kò bá ń ṣe ọlọ́run tó fi ẹ́ ṣe gàrí tíra mi mo bá má débi tí mo délé ni. ọlá ọlọ́run ṣé mi gan ló yẹ kó wá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ <laughs> ẹni tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o tẹ̀ tí dúpẹ́ rárá one wà á kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ṣe nǹkan kan help lásán lèmi kan ṣe kí ni mo ṣe ṣọwárí mọ́ sí gangan gangan gangan àwọn gangan lọ́tún wá wà nídìí oore yìí. ọlárónkẹ́ ọlárónkẹ́ ma ọlárónkẹ́. wọ́n mi mo dá yín lóhùn. ẹ̀mí ni mo pè é. ẹ̀mí pa. Hmm. etí ẹ̀ kí lo fi ń òun mú máa ń gbọ́ àlè yín ṣe báyìí gbogbo alamọ̀ pé tí ọ̀rọ̀ la máa fi ń gbọ́ náà. bẹ́ẹ̀ mọ́ àbí bó ṣe sọ fún un ṣé o ti rò pé òun dọmọdé sí ni ṣé ọmọdé orí ẹ ṣá à ń bẹ́ẹ̀ sọ à ń bẹ́ẹ̀ sọ à ń bẹ́ẹ̀ sọ ò fẹ́ gbọ́ àfi tinú ẹ̀ ṣá. kí ni mo tún ṣe báyìí. ẹ àwọn tí ò tó ẹ wọ́n ti ní ṣe ara wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe fúnra tó jẹ́ pé àwọn náà ni business wọn tí wọ́n ràn fúnra wọn a dẹ̀ ń bẹ́ẹ̀ sọ. So láti gbà tí mo ti ń bẹ́ẹ̀ sọ òun ṣorí kunkun lẹ́yìn sọ fún ẹ kò sí ṣíṣe kò sáà ìṣe o tí n bá ń lò máa ṣe náà ló máa ṣe torí mi mo bí ẹ mi yẹ ló ti gbọ́ mo ti bẹ́ẹ̀ gba fọ́ọ̀mù. wàá ẹ̀ka bíi ti jí sí. ó dà ìpórí ọ̀tá ẹ ti dàrú àwọn family bá bẹ́ẹ̀ ló ń béèrè foolish question lọ́wọ́ mi. mọ́mí ẹ̀yin lẹ sọ ń sẹ́ ẹni bá mi gba fọ́ọ̀mù ṣé mi ní béèrè bóyá wà ẹ̀ kàbíjì sí irú fọ́ọ̀mù wo lẹ gbà. fọ́ọ̀mù àwọn tí wọ́n ń mísì cream ni mo lọ bẹ́ẹ̀ gbà torí iṣẹ́ yẹn ń wù mí mo fẹ́ kó máa ṣe òràwọ̀ ẹ bó ṣe ń dán ni tó bá ń ṣiṣẹ́ yẹn àwọn èèyàn máa máa rọ̀ṣì ẹni wọ́n ní àwọn láìkíkáwọ̀ wọn bí kó dàbí tiẹ̀ bó ṣe orí olùgbò ṣe ń ṣàìn. kí ló pè mí pẹ̀lú gbogbo ẹ̀ ṣé èmi sọ fún yín pé mo rẹ́dí àti ṣiṣẹ́ ni. màá lọ gbowó yín bẹ̀ bóyá mo ràn yín ṣe ẹ̀sọ́. Ah, wá bí mo èmi mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń kúrò níwájú mi abẹ́rẹ́ ọmọ yín mà ti bàjẹ́ gan o. orí ah, mi thank you so much. you are welcome. thank you and i will forever appreciate you. mo ṣe rí i pé wọn ò béèrè owó lọ́wọ́ mi. ṣé ti wá rí i pé lẹ́yìn ah. ọlọ́run mo ń sí lo tún máa lọ dúpẹ́ lọ́wọ́. thank you so much. you are welcome. thank you kí la jọ rẹ fún owó orí kan máa lọ báyìí ṣáà drop mi sọ fún tomati ọ̀rẹ́ máa lọ bẹ. gbogbo ayé la máa jẹ má wọrí. ah dídé dídé ní ìfẹ́ mi dídé. ìgbà tó sọ fún mi pé etí ṣètò òun lọ́jọ́ yẹn pé ti sanwó àwọn mi inú rí dùn ọlọ́run ló lọ pẹ́ ọlọ́run ni ká dúpẹ́ fún oore tí mo ṣe fún ẹ ọmọ mi ni mo ṣe fún nígbà tá a ti ní káwọn àti wá kọ́ṣẹ́ tán láwọn òkọ́ tó dẹ̀ jẹ́ pé wọ́n náà ni wọ́n ló mú lọ ẹ ìkan náà ni ẹ̀yin méjèèjì lọ́dọ̀ mi ọlọ́run àtúbọ̀ gbé ẹ lọ́wọ́ sókè ká gbọ́ ọmọ fọ́yàn ká gbọ́yàn fọ́mọ kọ́mọ ṣáà ti mú yàn ẹ ó ti dà mí níwọ̀ ẹ̀yin méjèèjì tì lágbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ pẹ́ fúnra yín ẹ̀ẹ́dẹ̀jọ pẹ́ fúnra yín lágbára ọlọ́run mi níwá yín tí ẹ̀yin náà níwèé mi náà tì hmm. kọ́ tí mo fẹ́ ń sìn ni pé ẹ̀jẹ̀ ra yín lóṣooṣù ọ̀wọ̀ tó ti yẹ ọ̀rẹ́ ẹ̀ ni bó ṣe máa fà á lọ́wọ́ sókè òun dẹ̀ ni kò kò gbìyànjú ṣó ti yẹ agbára fún yín mi ní wà yín tì ẹ̀yin náà níwèé mi náà tì agbára ọlọ́run ọwọ́ ẹ̀ máa lọ sókè ó ṣe agbára fún yín. after all àwa ni Ifẹ́mídé um, má bínú sí mi o má bínú pé mi ò lè make it grand opening store as a matter of fact kò dé máa I've made all plans that we máa make sure pé mo wá grace event ẹ pẹ̀lú presence mi but unfortunately the day before bí ọ̀gá mi ṣe pè mí pé máa report Abuja kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò sí kankan. kí ni kò sí kankan ṣojú ọjọ́ pàṣẹ pẹ̀lú ariwo kọ́sẹ̀ ló ní kò sí kankan mo bínú mo mọ̀ pé lọ́jọ́ yẹn ọkàn yín wà lọ́dọ̀ wa tó ẹ lè bízi bóyá torí ẹ lè ṣe wa àbí. ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí sáyé dénú ilé máa rí bébì mò ń bọ̀. ọ̀rẹ́ má pẹ́. so basically báwo ni o stupid o stupid díẹ̀ tó máa ṣé òkè ń bọ̀ rẹ̀ yìí sọ́yìn <laughs> ọ̀gá ọkọ̀ máa ń wọ́n ṣe wọ́n ṣe nǹkan báyìí náà station wo ló máa láìpẹ́ láti ti wọ̀ jẹ́rẹ̀. no uh, ok eléwà òkè. Okay gbogbo nǹkan ń tẹ̀wọ̀ lọ́rùn ṣá àmì báwo ni ọmọkùnrin ṣe máa wà ó máa rẹwà ó máa níwà ó tún wà hard working i mean this is the major reason why i have been on your case báwo ni nǹkan tí mo ti ń bẹ̀ sọ hmm? ah, ó ṣàmọ̀ pé èmi náà kì í mọ̀ ṣe ọkùnrin oníjàgídíjàgan ó dẹ̀ mọ̀ pé ah mi náà lọ́mọkùnrin mi náà dúró dédé náà wọ́n á ṣètọ́jú ẹ̀ mi ò lè tún kí n kóbìnrin You know, so uh, I mean, why don't you just give me a consideration? Very why? Mo hmm. Ah, ń ah, John Láti jọ ọjọ́ yìí, ah, kí ló ń ro ń bẹ̀? Ẹ mọ̀ pé tí mo bá ro dáadáa, ó máa a máa blend ẹ lọ pẹ̀lú time. Bọ́dà mi, ìwo lẹ ń sọ. ay.com ó yé mi, ó yé yín ẹ mọ̀. Ọ̀rẹ́ mi, nìṣó nílé mo fẹ́ rí ẹ. má wọrí ó máa tó kàn wọ́n náà ọjọ́ kan ọjọ́ kan ó máa sọ pé ó fẹ́ déètì ọ̀rẹ́ mi mo máa fokùn fún ẹ lọ́rùn. bèbò ó tẹ̀ ti sú mi kó tẹ̀ jọ kó tẹ̀ kó tẹ̀ lẹ́sìn sí nǹkan tí mo sọ kó. ṣé mo ti sọ fún ẹ pé kò fọkàn balẹ̀ ah, ah. ọkọ mi ò balẹ̀ jàre. ṣé bí bọ́dà ayọ̀ ni má wọrí ìpàdé lèmi àti wọn wọn lè kọ̀rọ̀ sí mi lẹ́nu náà babe. yes yes kí ló ṣẹlẹ̀ kí Kilo kí ni kí ló dé kí ló ṣẹlẹ̀ wo ni babe ta ni babe yẹ. babe kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ swa kí ló má fọ ọkàn mi o kí ló ṣe mo kilo ló tó ń ṣe báyìí náà. kí ló ṣe kí ni mo sọ fún ẹ. kí ni mo ṣe náà. kí ló ṣe kí ló ṣe mi ò ti sọ fún ẹ pé it's over between you and I. but why. but why ya okay so at this point in time ṣé ko yẹ kó ti ye. ẹ wípé my no is my no and my yes is my yes it is over. àbò ibo ló ti fẹ́ kí n bẹ̀rẹ̀. ah o lè bẹ̀rẹ̀ láti ẹnu wẹ̀ o lè bẹ̀rẹ̀ láti abidi yọ u o ma pay ẹ. why you like this kò kò kò easy bẹ́ẹ̀ na. how can you say that to me. uncle ayo please just forgive her like pàtó wá sílé mi gan in fact she was crying she can't do without you please just forgive her i know you listen to me. okay okay Tina. In all sincerity, I do not have a problem with you. Okay. And you know I respect you mm -hmm. too. I respect all humans. Wọ́n fúnra rẹ̀ náà respect But the respect the decision to make láti sẹ́ láti máa ṣí ara sílẹ̀ káàkiri. I've told you several times that I will not settle with a woman tó máa máa rìn kiri níwòwò. Come on. Uh, babe, wo mi náà. Ilé ti yàtọ̀ sáṣẹ́wó. No, má bo ah, kí ló ń bo fún ṣèbí irú kankan náà lẹ́yìn méjèèjì àmì <laughs> ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ kẹ́ tó kó umbrella sójú but the truth about it is this èmi o I am not the kind of man who wants to settle for a semi aṣawo or a semi olóṣó no now as a matter of to change sori we must change. now you're about telling me pé o ti change because mo kàn tó sọ fún mi lórí fóònù yẹn right pé o ti ah, ah, change. sori ke mo múra. ah o ti ah o ah, change dáadáa lóòótọ́ ah ah gbogbo eléyìí náà o change dáadáa kẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ ah, ah, ah. ìyàwó tèmi máa fẹ́ sílẹ̀ lélẹ̀ anyways at this point in time eh, because I cannot go on the same pedestrian with you again èmi fúnra mi o mo ti rí ẹni bí ọkàn mi ṣùgbọ́n pọ́n ní pé tí ọkọ bá kọ̀yàn èmi lèèyàn máa tún fẹ́ I think it's high time kí ìwọ náà I mean mo ti move on just move on okay it's not difficult please for me to do what I can. Be good guys be good. babe. tó bá gbé barun fún ẹ àwọn fún ẹ ṣorí nǹkan tí mò ń sọ ah, ṣorí nǹkan tí mò ń sọ wọ́n yí ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ sìn. You, he's not listening to anybody. Ah. ìfẹ́ borí gbogbo ìfẹ́ àbúrú ẹni dùn dùn wá nífẹ̀ẹ́. náà kí ló ń ṣe. mo ń ṣe Uh, so nísìnyí tó jẹ́ pé èmi àti ẹnìkan ló kùnú lẹ́yìn mm-hmm. ó fi hàn pé ká lọ ká lọ ka story book ṣáájú lọ ka story book come on. ìwà ẹ̀ wọ́n ti jẹ́ ká ṣe ń sìn. wáyé nítorí pé ìwọ́jọ́ ọmọ nù tàbí <laughs> or bóyá you're just a day. it's a blocking Ibsen, isn't it? No. How about how you do this? How about... Please stop, stop, stop. done fall in love with you, Good afternoon, madam. Ah, ah, madam. She bẹ́yìn in ń kí. Mi ò bá ti ń wá, ọ̀gá yín mo fẹ́ rí. Ẹ jọ̀ọ́, ṣọ́mọ̀ pé ń bọ̀. Àní mi ò bá ti ń wá ẹ̀pọ̀ ọ̀gá yín síta fún mi. Ẹ káàsán. díẹ̀ tiẹ̀ ju báyìí lọ ìwọ akéde kan tó dàbí ìgbà tó ń jẹun tọ́tọ́ fọ́ nìyàn lára ìwọ ló ń bẹ̀ mí dọkọ. ó wọnú ọ́fíìsì yẹn kan sọ̀rọ̀ sí wọn anyhow. hello ìwọ i'm not talking to you okay. ẹ jọ̀ọ́ mi ò mọ̀ yín o ta lọkọ yín. oh really okay o ò mọ̀ mí àbí. ẹ gbọ́n mọ ni èèyàn mọ̀ ìwọ ò mọ̀ mí èmi mọ̀ ẹ́ wọ́n ló ń bẹ̀ mí fẹ́ Ayọ̀dèjì máa jẹ́ kí mi sọ fún ẹ èmi ò ń báyọ̀ fọkọ ṣe mi ò lè fọkọ mi báyọ̀ ṣe rí o wá wọ̀ lẹ́ni o mo kàn ní pé kí n wá sọ fún ẹ tó bá fi ọkọ tèmi sílẹ̀ kò ní fọ́nì o kí la wá fà tó tó báyìí ṣé torí ẹ náà lẹ ṣe wá múra tẹ wá rí dáadáa kí ètò ẹ má lè bẹ̀rẹ̀ mú nǹkan ojú ò tì ẹ ò ní rònú ó kàn dàbí àwọn ọmọ aláta àwọn rosco àwọn tó ń gba bí one five lẹ́gbẹ̀ẹ́ títí kí ló máa ń ṣiyẹ kí ló ń wọ́rì ẹ̀ gangan ayọ̀dèjì ò lè fẹ́ wú tó ṣe rí ṣé o rí èmi ìgbà tó fẹ́ wọlé ṣé o rí ibi tó wọ̀ ni. you don't expect that kind of man to come to you báwo ló ṣe fẹ́ fẹ́ kí ló fẹ́ fi ẹ ṣe. Hmm. storyteller mo rí i pé ìwọ̀ tó pa gan-an ṣorí lè ní mi ò wá jà torí pé èmi gan ti ẹ̀rí pé èrè wà nílẹ̀. àbí kí tẹ̀ gbà wá. ó ń ṣe èlò pẹ́ẹ́nì. Ah, madam kékeré labẹ́rẹ́ kéré o kì í ṣe nínú ìfẹ́. ẹyin etí ẹ dúró tí ẹ padà sẹ́nu iṣẹ́. ẹ padà sẹ́nu iṣẹ́. ṣó ti rí bẹ́yẹn kékeré ni gbogbo eléyìí tó ṣì rí o ṣé wàá rí jẹ́ kí n sọ fún ẹ ajá ẹ ọjọ́ tí ó bá tún wọlé ẹkùn tèmi wá afẹ́jẹ. Hmm. I'm coming back for all of you. Ẹni bá ta ẹrẹsẹ̀, àfi bíi Bẹ́ẹ̀ni gbàdúrà gbọ́wọ́ àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. ẹ jẹ́ ká gba kádàrá gbogbo ẹni tí ó gba kádàrá yóò gbà kó dúró bá wáyé pa máa. ìbẹ̀rù làbọ̀mọ́. ìrọ̀rùn làdáyé àdáyé tán ló dogun ẹ̀dá ṣayé rẹ̀ kó lè ta ni mo bá sọ̀rọ̀ ẹ káàsán kí ni mo lè ṣe fún yín. okay um, miss caroline ṣé ẹ̀yin lára um, snow white set yẹn àbí okay um, sherry um, face cream yẹn ẹ máa máa lò yẹn ní àárọ̀ àti alẹ́ but sherry um, sherry cleanser yẹn ẹ máa máa lò yẹn pẹ̀lú um, cotton wool láàárọ̀ kẹ́ tó so ẹ máa máa fi yẹn pa ojú yín then um, body cream day and night soap day and night then so ah, okay tẹ̀sí mo máa lò nìyí. Ah, ẹ ṣé gan and thanks for your patronage ẹ ṣé gan kẹ́ take care ma báwo ni. mo fẹ́ sọ fún yín pé dispatch rider ti lọ deliver àwọn ọjà yẹn síta ma. ok báwo ni ọjà tó ń lọ sí US yẹn ṣe ti gbé fáwọn eh, méjì. gbogbo ẹ̀ pátápátá la ti send síta. ok all right kò sí wàhálà kó take care. yes ma. ló máa ṣe. ìbídùn kọ́. ó wà ní ọ́fíìsì náà ok tó bá ṣe tó kó bá mi pè é báwo dẹ ni ọ̀rẹ́ mi. Hmm, mo kúkú wá Oh, mi ó lágbára o ah. wọn kàn ń pè lọ́tún pè lọ́sì pé ọ̀n bọ̀ bí o wọ́n gbọ́jà lọ amẹ́ríkà wọ́n gbọ́jà lọ ò ṣó mi dìbì. olúwo <laughs> ṣe wo. mo máa lọ tajà mi ní Dubai once in a while. for you. Mm-hmm kírìmù yìí náà ni o olúwa ṣeun èyí tẹ gbọ́dọ̀ gbàdúrà lílẹ kéèyàn má rẹ ní báyọ rà ọ̀rẹ́ mi olówó owó wo hmm. àjọ trip Dubai àjọ máa lọ àjọ lọ tajà ah! àbí báwo. afa báwo ni àwọn aṣọ ní spa yẹn ṣe ti ka síbẹ̀ padà kò sí problem tí woman tó bá fẹ́ ṣe facials yẹn bá ti dé jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n. Mm, bóni ojú ló ń dán yìí. bíi ìbídùn. bíbí bóni ṣọkan. How are you? I'm fine. You don't even tell me you're coming. I didn't know I was coming. Are you against Sophia? You're welcome, but Avomo. Besides, I only came to surprise you. Mr. Surprise. Mm. Oh, gbéyàwó yín lọ no no no wọn lè gbéyàwó mi ta ló tó bẹ́ẹ̀ máa naked by anybody jani èmi mm-hmm. yeah what's up what are you doing now. ṣé o lè lọ bọ́ kínní ilẹ̀ so I could take you go. You still have a client. Okay. You have a client? Yeah. Check it. Yeah, for me, like, to be attention, man. No, no, no. Let's go. No worry. <laughs> No worry. She's skin one down. No. I mean. Èmi náà ti kọ́ṣẹ́ mo ti mọ́ṣẹ́ díẹ̀. Ṣorí báyìí, a lè bẹ́ẹ̀ sọ́ngbà yẹn ó ti ń jájú wọn ìjù ó ti ń pariwo wọn jù ó ń kunra wọn tábàwí ò ní jẹ́ awí ni wọn ní ń sìn yàn. ọ̀rẹ́ mi ò hmm, máa dúpẹ́ tóun bá ṣe nǹkan tó ṣe sí ìfẹ́ mi dé báwo ni ìfẹ́ mi dé ṣe fẹ́ débi tó dé yìí hmm, hmm, ọpẹ́ ni ká dùn fún un. ọ̀rọ̀ níláyọ̀ sọ yìí ṣóun gan òye àdàbà yìí àǹtí ẹ̀ ló padà lead the destiny ó possible tó yẹ pé kò ṣe wà lábẹ́ ilé àǹtí ẹ̀ ó má padà discover ara ẹ̀ dé level tó dé yìí ṣòtìgbọ́ gbogbo ibi tó bá ti dé má dúpẹ́ lọ́wọ́ àǹtí ẹ̀ o nítorí pé oore ló ṣe fún ẹ ṣóun gbọ́n mi má ṣe wà ó sí o ó ní orí aláàánú ẹ̀ làǹtí ẹ̀ o. Fẹ́mi jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. In any way I have wronged you, John Tory alone, má bínú. Jimmy, me, Mi Especially lórí ọ̀rọ̀ ọkùnrin. Hmm? Ẹ jẹ́ ká ti gbà pé léṣu ọkùnrin ló wá ń gbà yín. Bẹ́ẹ̀ni, léṣu ni. Ṣebí wo náà lè dé mi? Ìfẹ́ ẹ̀ ti dé báyìí. Ò hmm? ní ológun ọkùnrin. Why am I not forgiving? I'm forgiving you and dáríjì sister mi and thank you for everything. èmi ò dẹnu ró mi jẹ́ báyìí. ọkùnrin wò ya yìí ṣá. ọ̀rẹ́ bàbá ọlọ́kà ṣe kọ fún mi. ìwúlẹ̀ kò tẹ̀. ẹni ayé kan kò ṣàyè rẹ̀ bá ti bẹ̀rù làbọ̀ mọ́. ìrọ̀rùn ládàáyé àdáyé tán ló dogun ẹ̀dá ṣayé rẹ̀ kó lè dára ẹ jẹ́ ká gbà kádàrá pé pẹ́ni tí ó bá kádàrá gbàkodoro bàtí wáyé pa. ṣẹ̀dá ṣẹ̀dá tó mọ lọ. èyí ẹ má ní kàdé àná ẹ má ṣe ṣòwò ẹ sí ní ká má yé náwó náwó ká má tó mọ lọ. torí pé àbá lọ ṣe ṣe káwọn rẹ̀ á jẹ́ níbẹ̀. má ṣe ṣòwò tó dáa kò ṣẹ̀dá.